الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى هاله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته أدعوكم ولنبا الله ọba tí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ orí ẹ̀ fún wa ọba náà ni a dá ọpẹ́ fún mélòó ni a fẹ́ kà nínú àwọn orí ọlọ́run èyí tí ó ṣe fojú rí ni àbí tí kò ṣe fojú rí èyí tá rò kó kéré ni àbí tí ó tóbi lóore tí ọlọ́run ọba ṣe fún wa ọlọ́run kí ó má jẹ́ kí ó bàjẹ́ mọ́ wa náà kó mọ́ sọ́lá ìṣe àlékún oore náà fún wa ara yìí tí a ń dúpẹ́ lé lórí nínú àwọn oore ọlọ́run òun náà ni ṣíṣẹ́ wa kù sí orí ilẹ̀ di àsìkò yìí torí pé àsìkò tí a wà yìí àsìkò alálùbáríkà púpọ̀ ni gẹ́gẹ́ bá ṣe rí nọ́rọ̀ annabuwa muhammad sallallahu alaihi wasallama yanu hadith al-imami abi uraira abdurrahman ibn sokara ad-dawzi al-yamani lọ́nkọba ni yọnu sí wọn wọ́n annabuwa muhammad sallallahu alaihi wasallam tí yóò sọ ramadan tí yóò bá wọlé dé báyìí anábì a máa sọ fún àwọn èèyàn báyìí pé ataakum ramadan shahrun mubarakun ó ti dé wá bá yín oṣù Ramadan oṣù alálùbáríkà yẹn náà ni yọ́ fa tí kan náà àwọn afá tí wọ́n dé lẹ́yìn wọn tí àwọn náà sọ báyìí pé lọ́kí lálẹ́há lèlùkùbòrò tí wọ́n bá sọ fún àwọn tí wọ́n bẹ nínú sàárè báyìí pé tamanna o ẹtọrọ ń tẹ́ẹ̀fẹ́ ẹ̀rì wọ́n ní latamanna o yawman ní Ramadan wọn ò bá tọrọ kódà bó ṣe èdè ọjọ́ kan 24 hours kọlọ́m kó fi dá wọn padà sáyé kó wá já pé ìjọ tí wọ́n lò ní yóò bọ́ sí ọjọ́ kanú ọjọ́ Ramadan gẹ́gẹ́ bí ọjọ́ náà ṣe ní albarka tó gbogbo ìṣẹ́jú kọ̀ọ̀kan ní oṣù Ramadan albarka kọ̀ọ̀kan ni gbogbo albarka náà ṣe pọ̀ tó kọlọ́n kó má jẹ́ ó fòwárù kó jẹ́ kí ó máa jẹ́ tiwa àkí gbogbo wa kú kalẹ̀ bẹ̀rẹ̀ látorí aṣíàmáwá ní ààyè yìí alájọ́ abdulgani gẹ́gẹ́ bí wọ́n ṣe dákọ̀ wọn fún wa abẹ́lẹ́wọ̀n bá Allahu subhanahu Uh, ọba tí ó tẹ̀yìn lásíwájú àpadà sáyé dátí ìsọnídèrò ẹ̀yìn kí ọlọ́mọ fi ṣàdánwò fún yín àti gbogbo ọba wa tí àwọn náà wà ní ìkàlẹ̀ pátápátá uh, ìníkọ́ láti mọ̀ wọ́n nídìí dáadáa àpadà sáyé dá ọlọ́run níjẹ́ ó bá wọn náà àwọn àti àwọn nǹkan tí ọlọ́run bá jogún fún yín ọlọ́run níjẹ́ kí ìbàjẹ́ ọkàn wọn a sì ní ríbànújẹ́ látara wọn gbogbo ni wọ́n ti wà nídìí dáadáa tí ìtí sọ níbi èrò ẹ̀yìn níbi ń tọ́da ọlọ́run ní jẹ́ ó kàn wọ́n nú àdánwò gbogbo àwọn tọ́lọ́run ṣe fún wa nínú dáadáa ọlọ́run ní jẹ́ àríbànújẹ́ látàrẹ̀ bí a ṣe wá kí ẹ̀yin nì bẹ́ẹ̀ ńlá kí àwọn ìmáàmù wa náà Sheikh Abdulgani Juma Abul Barakat ọba tí ó gbé wọn kalẹ̀ ní ìgbékalẹ̀ dáadáa níbi ẹ̀sìn yìí tí wọ́n ti ń wúlò fún ọ̀tún àti òsì ara wájú àtẹ̀yìn ọ̀padà sáìdá tí bẹ́ẹ̀dá tí yóò fi yí sẹ́yìn fún èèyàn tí dáadáa náà tó wá ní jẹ́tẹ̀ dáwọn ọlọ́mọdé jádanwò fún wọn ọba tí yóò fi kọ́ wọn máa ń ṣe èyí tó kù tí wọ́n lò náà sẹ̀mí ayé wọn kọ́lọ́mọ kìdí àìmọ̀ ṣe sí wọn àbí abáwo owó ara ìmọ̀ọ́ṣe náà ni kí èèyàn ò fi àyè kan sílẹ̀ kọ́lọ́m tó wá ní kó tó rọrùn kí wọ́n sì tó máa wúlò fáàyè nì náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì wọ́n á fi àyè kan lẹ̀ wọ́n bàbẹ̀ jẹ́ wọn nílé ẹ̀rí irú ẹ̀pọ̀ bẹ́ẹ̀ rẹpẹtẹ mo sì já fáwòrán bí ẹ bá ṣe pé ìkúnlọ́wọ́ ọlọ́ngọba tí ń bẹ pẹ̀lú èèyàn ìkúnlọ́wọ́ ọlọ́ngọba náà kó mọ́ yà àwọn ń gbà kan àti kálukú wa náà lápapọ̀ bẹ́ẹ̀ la àwọn ìmáàmù wa náà àṣíkà Abu Abdullah àti gbogbo àwọn ẹ̀yà ní àpapọ̀ abẹ́lọ́ngọba Allah subhanahu Ramadan ti ọdún ni kó mọ́ sàlàyé fún wa ní sẹ́yẹrì sí nínú ẹ̀ púpọ̀ kó sì gba gbogbo gbìyànjú tí a bá ṣe náà kó mọ́ dàálù wa ni ní àṣemọ ó wà bẹ́ẹ̀ à ń tọrọ ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kò mọ́ sọlá ìgbìrántì òkun wa torí sí tó burú ń bi pé ọlọ́run má ń kú lọ́dún ni má jẹ́ ń kú lọ́dún tí ń bọ̀ ẹ̀hẹ́ tó bá wuni náà lèèyàn máa ń tọrọ lọ́dọ̀ ọlọ́run agajù lọ nígbà tí a rí wípé kéèyàn ó gùn lẹ́mi láyé kó dẹ̀ fi ṣe dáadáa ó bẹ́tà ju kí èèyàn jẹ́ èèyàn rí kẹ́ni ẹ̀ mọ́gùn lọ. àríyàn lọ́rọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n béèrè lọ́dọ̀ rẹ̀ báyìí pé talẹ́ńtọ́lọ́ fi ń ṣe dáadáa fún jù anábìnrin man tala umruhu wa hasuna amaluhu ẹni tọ́lọ̀ ń bá ní kẹ́mí ẹgùn kó fẹ̀mí gúngùn ṣe dáadáa ni ó sì béèrè pé dání tí ẹ fi ń bàjẹ́ jù anábìnrin man tala umruhu wa asaa amaluhu ẹni tí ẹ̀mí ẹ̀ bá gùn tó wá fi ẹ̀mí gúngùn ṣiṣẹ́ bú á tìyẹn bàjẹ́ púpọ̀ ṣùgbọ́n kí ẹ̀mí èèyàn ó gùn nídìí dáadáa ó bẹ́ta torí ọ̀rẹ́ méjì kan bẹ anábì sallallahu alaihi wasallam náà lọ sọ̀rọ̀ méjèèjì nìyí wọ́n sọ̀rọ̀ fún wa gẹ́gẹ́ bó ti wọ́n nù àdísì Ubayd ibn Khalid as-Sulami radiyallahu ta'ala anhu wa arda wal hadithu fi sunan Abi Dawud wa gẹ́yì wọ́n ní arákùnrin yìí ọ̀rẹ́ àkọ́kọ́ kúnjọ Friday kàtúwé di jimá jẹta ọ̀rẹ́ ẹlẹ́kejì òun náà wá kú ní irú Friday tó ń bọ̀ ti ń lọ bí tó kú bí jọ mẹ́fà sísìn bàtọ́rọ̀ ẹlẹ́kejì wá kú ànábì ní kí ni wọ́n ń sọ nípa ọ̀rẹ́ ẹlẹ́kejì nìí àwọn sàábí ànábì ní táwọn sọ náà ni pé allahumma ghfir lahu allahumma arhamhu wa alhiqhu bi sahibi ọlọ́run bá ní ṣàforíjì fún bá ní fọrúnkẹ́ wá jẹ́ kó náà dé ipò tí ọ̀rẹ́ rẹ̀ tó kọ́ ní friday tó kọjá kó náà dérú ipò yẹn ànábì wa ní orí bẹ́ẹ̀ ẹ̀rì so ìlànà bí fi wá sún agbólóhùn tí ó ń sọ yẹn wípé aina salatuhu min salati وصيامه من صيامه وعمله من عمله وفي رواية وصدقته من صدقته إنما بينهما كما بين السماء والأرض ìran tí ẹni tí ó kú gbẹ̀yìn ní friday kejì tó ti kí tí pàkọ́kọ́ dúó kí mo lẹ́fì yẹn sínú àkáǹtì rẹ̀ níwájú ọlọ́ bẹ́ẹ̀ ti ń sọ pé kí èyí tó kú gbẹ̀yìn dépò tí èyí tó kọ́ kú dé àwẹ̀ tó ti gbà láàrin ọ̀sẹ̀ kan yẹn mbólẹ́fẹ́ fi sí ìrun tó ti kí láàrin ọ̀sẹ̀ kan mbólẹ́fẹ́ fi sí iṣẹ́ rí míì tó tún ṣe láàrin ọ̀sẹ̀ kan yẹn mbólẹ́fẹ́ fi sí anábìnrin innama baynahuma kama bayna samai wal ardi ìtí ń bẹ ní yàtọ̀ láàrin ẹni tó kọ́ kú àtẹni tó kú gbẹ̀yìn bí sánmọ̀ sílẹ̀ báyìí kí ló wá bí jama iṣẹ́ rí ọ̀sẹ̀ kan tó bá wájú oṣù kankan tó bá wájú ọdún ìtí ó bá fún wa náà kó jẹ́ àríṣẹ́ rí gbèsè ẹnu tó pàtàkì tí ẹ̀dá máa ń gbèsè láyé ẹ̀jọ̀má òun náà ni irúfẹ́ ìjòkó tí a wà yìí òun náà ni ìgbàgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run ìgbàgbọ́yé ọ̀rọ̀ òjísí ọlọ́run Ànábì Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àsìkò tí ó sí àmọ́ mẹ́nu bá fún wa gẹ́gẹ́ bí hadith tí wọ́n fẹ́ ká tú àmọ́ yàwá tí wọ́n jẹ́ rọ́hìd بارك الله فيهم وأحسن الله إليهم وتصلى فونا حديث أبي هريرة لكن الله رب العزة والجلال وبتي الدواء ojóye wa wípé ayé tí a wáyé kìí ṣe ibi tí ìrìn ni nínú ibi a tẹ̀mọ́lẹ̀ ibi tá a wà ibi àti ìdẹ̀lágbà débí bàbá tó kú bí àbọ̀ bì kan ó bá tó yára kú ń bẹ̀ ń bọ́ bò mí ṣùgbọ́n kún òní gùn fà á kó mọ́ níbi tí yóò padà fi sòpin ẹ̀rí bó ṣe ní bẹ̀rẹ̀ yóò padà lópin ìrìn àjò ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìní Oklahoma ọ̀túnla Washington jọmẹ́rin Belgium kìíní kan àgbálò àbábọ̀ gbogbo ó padà ndc bì kan bọ̀tán bá béèrè lọ́dọ̀ ẹni tí ó gbọ́ lọ́ngbọ́ tó jẹ́ mùsùlùmí pé bólókun ìrìn àjò yìí tó bá fi lè sọ pé nù sàárè ni ó ṣe big mistake àṣìṣọ́ ńláńlá ni bàbá tó dénú sàárì àṣẹ bẹ̀rẹ̀ ìrìn àjò ni ìrìn àjò sì kún wájú rẹpẹtẹ kọlọ́nkọ mọ́sálá ìṣe ní rọrùn fún wa ìgbésẹ̀ kó jẹ́ rọrùn òun náà làwọn ìtí à ń gbé akíyàn bàbá kan máa wọlé kan máa rọra akíyàn ẹ̀ máa wọlé ẹkú bí wọ́n bá bèèrè lọ́wọ́ èèyàn pé òpin ìrìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá nínú sàárè ni gbàmí wọ́n ní a ti gbé lọ sí ilé ìkànnì à sàárè ìṣe ilé ìkànnì o bí gbàgbọ́ ò bá yé èèyàn ò ní kó tó yé ojú yé sàárè ìṣe ilé àákàn ló táìmù díẹ̀ bí ayé a wà ńbẹ̀ yìí ṣe é ṣe ilé ìgbẹ̀yìn nígbà tá wà nù bàbá kúrò níbẹ̀ yẹn àtọ̀ bọ́ọ̀bù mi ṣùgbọ́n èyí tó jẹ́ òpin ìrìn àjò ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́wọ́n bó sa ìṣàlàyé ẹ̀ fún wa wazalika fi surati shura ọlọ́wọ́n bá sọ nù surati shura nǹkan bí fásitẹ́mù ọlọ́ni وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر في الجنة wa fariqun fi sa'il ọlọ́run ní báyìí lárí rẹ̀ ànábì ńlẹ̀ ká tó ránṣẹ́ sí ẹ ká tó yẹ ẹ lójì sí ọlọ́run ìgbàdúrà ìyá rẹ̀ bàbá rẹ̀ náà ló gbàdé bẹ̀ tó káwọn òjì sí ọlọ́run kìírù yẹnu báyà wọn báwọn náà fẹ́ jẹ́ ànábì ọlọ́run ọlọ́run ló kàn máa ń sẹ̀lẹ́kì wọn tó báyìí ti gbéṣẹ́ lẹ́wọ́n lọ́wọ́ mi ò jẹ́ òsì bó ti wo le tó wọn a máa jẹ tí wọ́n ìdọ́jọ́ kún wọn náà bọ́lọ́run ti sọnù bẹ́ẹ̀ wọn ní Suratul ọlọ́ni wa ma kunta tarju an yulqa ilayka al-kitabu illa rahmatan min rabbik ìwọ tí ò rú yẹnu ọkàn rí pé ọwọ́ náà lè dànà bí ọlọ́run ọ lè dojú sí ọlọ́run àánú èmi ọlọ́run mo fi select rẹ báyìí rẹ ṣe fún àti wọn ṣáájú rẹ nù anábì wa muhammad sallallahu alayhi wa sallam lọ́lọ́run ọba ń bá wí. ọlọ́run wa ní báyìí láti yan ìrẹ muhammad lójú sí ọlọ́run kí wá ní iṣẹ́ rẹ iṣẹ́ rẹ náà ní sí àwọn tán ti ṣáájú rẹ lè tún zero ummal qura wa man hawlaha láti máa ṣe ìkìlọ̀ fún àwọn ará ìyá gbogbo ìlú àti àwọn ìlú tó bá tún sọ̀rá ń ìyá gbogbo ìlú yẹn ìyá gbogbo ìlú tí ọlọ́ngọ̀ bá gbà lérò òun náà ni Makka Makkatal Mukarrama ìyá gbogbo ìlú ni amòlú ni ọlọ́ni wa man hawlaha àti gbogbo ìlú tó bá tún sọ̀rá ń di ẹ̀ nígbà wá wá lọ́wọ́ abọ́lárí pé Makka gan fúnra rẹ̀ ìdodo ayé ni sẹ́ńtà ayé ni tẹ́bá wà lọ́wọ́ àbọ̀ wọ́n máa ní gbogbo àdúgbò bẹ́ẹ̀ni wọ́n máa pè ní middle east ibi oòrùn ti ń yọ síbi tó oòrùn ti ń wọ̀ médù rẹ̀ ní gbogbo àwọn agbègbè bẹ́ẹ̀ni so wọ́n máa ń haúláha àti gbogbo àwọn ìlú tó bá tún sọ̀rọ̀ àǹdí ẹ̀ náà ní gbogbo ìlú káàkiri ayé tó kù eléyìí ní ń tọ́ka sí mo pé iṣẹ́ tọ́lọ́m ní kànábì wa jẹ́ iṣẹ́ gbogbogbò ni ìkúlù nàbí bá ìzà ìlà qawmihi khassa وبعث الله محمدا صلى الله عليه وسلم إلى الناس كافة gbogbo òjíṣẹ́ tọ́lọ́run tí ránṣẹ́ pátá ọlọ́run ṣe wọ́n ní òjíṣẹ́ àdúgbò òjíṣẹ́ ìletò òjíṣẹ́ àwọn ara wọn ọlọ́run wásà nàbí sallallahu alaihi wasallam lójíṣẹ́ kárí ayé ayé àtàkà inú suratu Shura fàṣẹ́mọ̀ ojóyé wa pàdé nàbí sallallahu alaihi wasallam òjíṣẹ́ kárí ilé kárí ọkọ ni ọlọ́run wá ní وتنذر يوم الجمع لا ريب فيه kọ́ sì máa fi ọjọ́ tá a gádà àwọn èèyàn jọ kọ́ máa fi ṣèkìlọ̀ fáwọn èèyàn kí wọ́n mọ tí wọ́n fi lé ayé wọn ṣe kó tó di ọjọ́ tá gádà àwọn jọ ọlọ́run kó wa jọ pọ̀ fún kí ni jàmá ṣebí láti gbẹ̀san dá agbáyé náà àwọn ọjọ́ tá ń lò monday tuesday dédé sunday mọ́ saturday mọ́ gbogbo ẹ̀ bá ń wọ̀nyí kò kàn lọ lásán ó sá kódà bó ku oorun lèèyàn fi ń sùn tí ò ní nǹkan míì ti ń ṣe láyé ẹ̀ òun náà lẹ́sàn-án ní ọlọ́run bá gádà gbogbo wájú kò sí téèyàn ń gbáyé ṣe tí ò lẹ́sàn-án tí ó gbà lé lórí sọlọ́ ní kí ànábì ó fi kùránì ta sọ kalẹ̀ fún kó fi pe àwọn èèyàn sákìyèsí ìjọ tí àwọn ọlọ́run ọ̀gádà wọn jọ láàárọ̀ ibà fi èdè ọjọ́ tí ò sí èméjì ń bẹ̀ ọjọ́ yìí láti wá sáyé bó ṣe dá yín lójú pé ilé ayé lẹ́yìn ṣe báyìí máa béèrè pé sínú ìyá yín lẹ́sìn wà báyìí lẹ́wà bẹ́ẹ̀ náà ni ẹjọ́ dá yín lójú pé ń gbọ́ báyá ọlọ́run tó gádà yín jọ ń jọ ọlọ́run wá ní fariqun fil janna wa fariqun fis sa'in àyè méjì náà ni ọlọ́run ọba fẹ́ gbàlejò sí lẹ́yìn ìgbà tí ẹ̀dá bá jáde láyé kò sáyè ẹlẹ́kẹta èyí tó jọ bí ẹlẹ́kẹta jàmọ́ kì í ṣe ibi táwọn èèyàn ó ti lọ títí wákàtí sẹ̀mí díẹ̀ ń bẹ̀ ni àwọn àwọn tí ọlọ́run ọba fún ní ṣáptà kan nù sórọ́tù asúwárọ̀lù Qur'an òun náà ni Qur'an ṣáptà 7 suratul A'raf ayébẹ̀rin sáyè tí wọ́n ti pẹ́ títí àwọn yẹn náà pè ní ashabul A'raf àwọn tó yẹ pé àfolúfojì aljanna àti iná ọlọ́run ọ̀dà wọn dúró síbẹ̀ àwọn wo làwọn yẹn ó làwọn tó yẹ pé iṣẹ́ rí wọn bí ká sọ pé fifty percent iṣẹ́ bú wọn fifty percent ọlọ́wọ́ wọn dúró sáyé ní tí wọ́n rà rí ń bẹ̀ wọ́n ní wọ́n nádà rẹ̀ tí sì ní wà aljanna expressway ọlọ́run bá sọ́nà suratul A'raf pé afẹ́fẹ́ àlùjànnà ó máa fẹ́ sí wọn tó bá fẹ́ sí wọn wá nírì ọlọ́run bàtọ́ bá dìsáìdì ibi tí yóò jẹ́ òpin ìrìn àjò wa jẹ́ jẹ́ ibi táfẹ́fẹ́ ọ̀run ti ń wá ibi tí dáadáa ti ń wá fún wa dẹ̀ ní ọ òpin ìrìn àjò wa mọ́jọ jẹ́bi tí afẹ́fẹ́ bú yìí wa wá wà bẹ́ẹ̀ wọ́n ní tamami rahmatillah látara paríkẹ́ gbé àánú ọlọ́ngọba torí pàwọn tá à ń sọ dá ń pè ní aṣọ abúlé àárọ̀ wọn yé sẹni tó kú lórí ẹbọ wọn sì kú lórí ìsìnkè ìfèrí sọlọ mùsùlùmí náà ni wọn ṣùgbọ́n rí wọn ó ṣe déédéé iṣẹ́ ẹbí wọn àwa ní wàlùjẹ́ náà expressway àbálọ̀ àbábọ̀ bọ́lọ́wọ́ bá dé ìsáyẹ̀dì ọlọ́wọ́ padà fi àánú rẹ̀ yóò ní kí wọ́n máa lọ sálù jẹ́nà ẹ̀rù báwọn yẹn náà wọ́n ò ṣe kárin kéèsè ńlẹ̀ nọ́dẹ̀ bá ń gbọ́ khalidina fiha imma fil jannati wa imma fin nar báwọn yẹn máa ṣe kárin kéèsè iná kó jálù jẹ́nà àbí kó jẹ́nà ilé ìlọ́lọ́wọ́ bá sọ́nà suratu shura ayé ẹlẹ́kẹ̀ẹ́jẹ yẹn wípé fariqun fil jannati wa fariqun fis sa'ir àwọn apá kan nínú ọmọ ẹ̀dẹ́ nìyẹn gúrúùpù méjì náà ni ọlọ́run ó dé ìfáìdí wá sí ọlọ́run mọ iye gúrùpù àwa tá ń bẹ láyé lẹ́yìn èyí tó jẹ́ tolóṣèlú ni èyí tó jẹ́ ti ìlú ni níta fi ń pínra wa ẹ́ nínú ìgbésí ayé ọmọ ìdí ènìyàn kò lóǹkà bọ̀tí ń tọ́lọ́run ọba fi ń pín wa jàmá méjì náà ni máa ń pín wa sí faminkum mu'minun wa minkum kafir ìwọ̀n mu'mini èyí kèfèrí èyí tó fẹ́ ṣe bí ẹlẹ́kẹta ọ̀ràn ẹlẹ́kejì náà làásì wọn mọ́ àwùlá yìí kọlù láhùn mùnàfíkùn àwọn ìyẹn ni mọ̀náfìkì àwọn mọ̀náfìkì náà bá dẹ̀ gádà gbogbo ọjọ́ tán wọ́n tún dá wọn pọ̀ mọ́ akéfèrí ni ìdíbí kùránì ṣe máa ń ṣe nu lọ́nà mọ̀náfìkì náà fi dárkìlì asfali minan nar ibi akéfèrí bá parí ọ̀rọ̀ wọn sí ibẹ̀ náà mọ̀náfìkì náà parí ọ̀rọ̀ wọn sí so níbi ìbáyé ọlọ́run ní farí ìkún fil janna ọlọ́run ó pin ọmọ àwọn kan èrò alìjanna àwọn kan èrò náà gbàmí ọlọ́run a tún máa dàá pé ká máa fi suratul waqi'a aláwọn ọmọ sọba ìpé ashabul maimana wa ashabushinu almashana àwọn ará apá ọ̀tún àwọn ará apá òsì ará ọ̀tún ní kọ́lọ̀ kó ṣe wá kó mọ́ ṣe wá láwọn apá òsì èrò aljanna ní kọ́lọ̀ ṣe wá kọ́lọ̀ mọ́ ṣe wá ní èrò náà ẹ wá rí kíní kejì hàn méjèèjì aljannatu aljanna àti náà ọlọ́wọ́ bá ròyìn gbogbo ẹ̀ fún wa dáadáa ní alukur'an at least ọlọ́wọ́ dákọ̀ aljanna nínú kur'an rárá ó dákọ̀ ẹ̀ bí ìgbà 65 times gbàbí mélòó jẹ́ máa márùnlélọ́gọ́ta kò sì dákọ̀ ọ̀nà rárá fún wa ó dákọ̀ ọ̀nà ní tí ó less than 125 times láyé ní ọlá ni mo ń bẹ̀rù bàyín iná olódá olóma tó kó síbẹ̀ nínú ìyà ọlọ́run kó má sí àtibọ̀tán wa ní iná tọ́ àti ìpínlẹ̀ àti kejì méjèèjì náà ló máa ń ní ní tí máa ń gbé ní débẹ̀ bí a bá ka ọ̀rọ̀ ànábì kan wípa ànábì ní kò sẹ́dá kan tí ó wà lùjẹ́nà bí amọ́lé pẹ̀lú sí ọwọ́ ẹ̀ ẹ̀rì bẹ́ẹ̀ ni ànábì sọ kò sí èméjì bẹ́ẹ̀ lọ́tọ̀ ṣé túmọ̀ yẹn ni wípé ẹ má ṣe nǹkan kan báwo ẹ di ẹ má gbà bí irun bá di ẹ má kì bí kàkà di ẹ má yọ bájì bá jọ́ràn yàn lé lórí ẹ má ṣe ájì kódà bẹ́ẹ̀ lẹ́gbọ́n lọ́mùdọ́gbọ́n kò sí wàhálà torí yìí kú wà lùjẹ́nà pẹ̀lú sí ọwọ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n انتي النبي صلى الله عليه وسلم أبي هريرة رضي الله تعالى عنه وأرضاه ونسئل رسول الله صلى الله عليه وسلم ما أكثر ما يدخل الجنة وفي رواية ما ما ما يدخل الناس الجنة النبي ني ودل لو النبي كيسو يسو ló pọ̀ nínú tí ó lè sọ ọ̀pọ̀lọpọ̀ di ọmọ wọ́n béèrè bẹ́ẹ̀ anábìnrin taqwallah wa husnul khulqi taqwallahi wa husnul khulqi iṣẹ́ ìbẹ̀rù ọlọ́run àti iṣẹ́ ìwà dáadáa ìbẹ̀rù ọlọ́run àti ìwà dáadáa ìwà rí wọ́n sì béèrè lọ́wọ́ ẹ̀ wípé ma azaru ma yóò dékèlò annáàrọ̀ kí sì ní tí ó sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí ọmọ náà anábì sallallahu alayhi wa sallam ó ní alfam walfarj anábì ní ẹnu àtàbẹ́ni ẹnu àti abẹ́ni حديث إن خرجه الإمام الترمذي في سننه وأبو عبد الله بن ماجه القزوين في سننه والإمام أحمد وأبو صالح وأبو عبد الله في مسنده بل خرجه الإمام أبو عبد الله محمد بن إسماعيل ابن إبراهيم البخاري في كتابه الأدب المفرد هذه الوصية أيها الإخوة والأخوات بارك الله فينا وفيكم وصية عظيمة جامعة لأقوك الله عز وجل وأقوك عباده inti ọlọ́run bá في bá wa sọ̀rọ̀ àbí لك lẹ́ka في fi bá wa sọ̀rọ̀ nínú hadisi àsọsílẹ̀ tí ó ó sì kó sínú tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́run àti kí ni o ẹ̀tọ́ àwọn èdè ènìyàn sáàjọ ń sayé ẹ̀yin náà sì mọ̀ pé tí ọlọ́run bá parí oríire fún kò ní lálábòsí ọ̀nà tí a ti máa ń gbà sábòsí bákan méjì náà ni ẹnu kí a sábòsí láàrin àwa àtọlọ́run a ní sọ pé èèyàn kan sábòsí fọlọ́run torí kò bẹ́ẹ̀ kan mu kílọ̀fà torí ọ̀pọ̀lọpọ̀ ni máa ń gbá dànù pé wà máa ń walakin kanu anfusahum yaslimun ọlọ́lẹ̀ ilé ìsàbòsí fèmí ọlọ́run ṣùgbọ́n ilé ìsàbòsí láàrin ẹ̀yìn àtọba tó dáyìn ẹ́ kàntà ta'buduna min dunillah bí kẹ́ máa sin nǹkan mí lẹ́yìn ọlọ́run wa tad'una min dunillah kẹ́ máa pín nǹkan mí lẹ́yìn ọlọ́run wa tatawakkaluna ala ghayrillah bí kẹ́ máa gbára lé nǹkan mí lẹ́yìn ọlọ́run wa tasta'izuna wa lọ́sọ́dọ̀ nǹkan mí lẹ́yìn ọlọ́run kẹma wá ìlérí bọ́kú ònú ewu lọ sọ́dọ̀ nǹkan ní lẹ́yìn ọlọ́run fi máa la yákìdìrú wa léyìí ahadun illallah nínú tí pẹ́ ẹ̀dá kan ká àfọlọ́run ẹ bá ṣe irú ẹ̀ ẹ ti ṣàbòsí láàrin èyí àtọ́ba tó dá yín wàhálà irú àbòsí bá ní olóburú já ìjù nínú àbòsí tí ọ̀la foríjì ń wájú ọlọ́run tí ẹ̀dá bá kú lé lórí irú yẹn náà là ń pè lẹ́bọ òun bí a bá ti yọwọ́ kí èyàn ṣe kí ni ó kó fọ́lọ́ngọba lẹ́tọ́ ẹ̀ tọ́rọ ìfọ́lọ́n lẹ́tọ́ ọlọ́n jẹma wàhálà ni ó ẹ̀tọ́ ọlọ́n náà sì ní ta ti sọmaráìsì síbẹ̀ ni bẹ́ẹ̀ bá nàbí ṣe sọmaráìsì ẹ̀ náà kama fi hadisi Mu'adh ibn al-Jabal wa radiyallahu ta'ala anhu wa hadisi Abdullah ibn Abbas nígbà tó wà lẹ́yìn kẹ́tẹ́kẹ́tẹ́ pẹ̀lú anabi anabi wa pe anabi ni ya Mu'adh wa fi riwaya ya gulam anabi ni mo pèrè ọmọkùnrin mo pèrè Mu'adh àtẹ́dìdì ma hakù lọ́yí ala al-ibad wa ma hakù al-ibadi ala Allah sọ ma ń tọ́lọ̀ ń fẹ́ gbà lọ́wọ́ ẹ̀dá ó sì ma ń tí ó yẹ kọ́lọ̀ ń fún ẹ̀dá náà bẹ́ẹ̀dá bá ti ṣe tiẹ̀ mọ̀háàfin ni Allahu wa rasuluhu a'lamu hadithi hadithi Abi Hurairah tó ń sọ fún wa nípa pàdánàbì ni in tí ó gbé ọ̀pọ̀lọpọ̀ wọ aljanna òun náà ni ìbẹ̀rù ọlọ́run àti kíni o àti ìwà dáadáa ìdí sì gbé ọ̀pọ̀lọpọ̀ wọ náà òun náà ni ẹnu àtàbẹ́ so nínú hadith yari wípé ọ̀nà tí oríire ẹ̀dá máa ń gba complete níwájú ọlọ́run ní kádìsì yìí kó sínú òun náà ni kéèyàn fún ọba tó dá lẹ́tọ̀ọ́ ẹ̀ ó sì fún àwọn tí wọ́n jọ ń sayé fáwọn náà lẹ́tọ̀ọ́ ẹ̀ tí a bá hadith yà á ẹ̀tọ́ àwọn èèyàn náà àárí inú rẹ̀ ṣùgbọ́n nínú hadith yìí gama àkọ́kọ́ tí anabi mention nínú tí sọ ní di èrò aljanna ọ̀nà ní takwallá ìbẹ̀rù ọlọ́run ọ̀takwallá ìbẹ̀rù ní jama wàsíyàtùláhì lil awwalina na akhirin asọ̀sílẹ̀ ọlọ́run ni fún àwọn tí wọ́n ti ṣáájú wa àtàwọn tí ó tún dé lẹ́yìn tiwa náà nígbàtàwọ̀ bá sí lórí ilẹ̀ gbogbo alọ́lọ́njọba gẹ́gẹ́ bá ṣe rí nusúrọ̀tù an-nisa quran chapter four verse one thirty one ọlọ́ni walaqad waṣṣayna alladhina utul kitaba min qablikum wa iyyakum an ittaqullah lọ́láwọ́ ọlọ́run ọba sọ̀sọ́ọ́lẹ̀ fáwọn tí wọ́n ti wáyé before yín especially inú àwọn yahudi ni àti nasọ́rọ̀ wa la ń sọ fẹ́yìn náà la sọ fún wọn kí la sọ fẹ́yìn náà an ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀rì wọ́tọ́kọ̀wá ìbẹ̀rù ọlọ́run tẹ́ rí yẹn jàmá ọ pataki púpọ̀ bébè wípé ọlọ́run ọba fi jẹ̀mẹ́ ìmọ̀ṣàkọ́ ti ha gbólómi àbí ìbẹ̀rù ọlọ́run ọ̀nà tí yẹn máa ń gbà lò tí ọba ọ ọ 100 ati gbàmí ọlọ́run ọba sọ báyìí pé fa iyaya fattaqun wa iyaya farhabun wala takshawhum wakshawni ẹ má bẹ̀rù èmi ni ẹ má bẹ̀rù èmi ni ẹ má fi èmi ni ẹ má páyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò less than bí àyà bí ọgọ́rùn-ún fọlọ́run ọba fi pàṣẹ ìbẹ̀rù ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó jẹ́ orúgun ẹ̀sìn tí à ń ṣe àbí àwọn nǹkan tí ọlọ́run ni a máa ṣe níjọsìn ńdọ́lọ́run fẹ́ mú jáde lábẹ́ òun náà ni ìbẹ̀rù ọlọ́run tá a fi ṣe é kíkún ọlọ́run tó kún wa lọ́kàn tó kún wa lójú tá a fi ṣe torí bí ò bá sí bẹ̀rù ọlọ́run jàmá ọ̀pọ̀lọpọ̀ tí ọlọ́run ọba fẹ́ ká ṣe nǹkan ni a máa ṣe èyí tí ò fẹ́ ká ṣe dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà la máa involve nínú ẹ̀ lakin atakowa ṣùgbọ́n bẹ̀rù ọlọ́run ọ pàtàkì gbàgbé dáadáa láàrin ohun àtọ́lọ́run ọba tó tí a bá wo àwẹ̀ tí a ń gbà lọ́wọ́ yìí táwọn sí sọ́ọ̀mù Ramadan àti ọlọ́run ọpàṣẹ ẹnu Quran chapter three verse one eighty Quran chapter two verse one eighty three kí lọ́lọ́run ọba sọ. ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun lọ́la pẹ̀yìntẹ́ nígbàgbọ́ sí àwọn ọlọ́run àti àwẹ̀ Ramadan ní ọ̀ràn àyàn lè yín lórí bá a ti ṣe lọ́ràn àyàn lórí hàn tí wọ́n ṣáájú yín bẹ́ẹ̀ ọlọ́run ṣe ṣe lọ́rùn ya lórí wa arínú àwọn afáka imáàmì mujahid rahmatullahi alayhi ìpè ramadan ni ọlọ́run nìkan náà gbà ọgbọ̀n àwẹ̀ ní ọlọ́run nìkan náà gbà the same time náà gbà máa wa pé kò rí ẹ̀ gẹ́gẹ́ ni kì ṣe gẹ́gẹ́ àsìkò gẹ́gẹ́ oṣù gẹ́gẹ́ ìgbà gẹ́gẹ́ wákàtí gẹ́gẹ́ tọ́lọ́run sọ náà ni kí o gẹ́gẹ́ ìjọ́ràn àyàn bó ṣe jọ́ràn àyàn fún àtọ́sáájú yín láti wá sí lọ́rọ̀ yẹn fẹ́yìn láti lọ́rọ̀ yẹn fáwọn náà kí wọ́n ní ta fẹ́ gbà lábẹ́ fẹ́ǹfẹ́ bí panú látàárọ̀ àbí fọ́gbọ̀n ọjọ́ ọlọ́ni la'allakum tattaqun kí bẹ̀rù ọlọ́run ó lè máa jẹ́ ti yín ni kí bẹ̀rù ọlọ́run lè máa jẹ́ ti yín ni bí yẹn bá sì bẹ́kùnbẹ́kùn ni ọmọ wákàtí rẹ̀ tí bá pààyàn lójú méjèèjì èyí ó gbèjọ ẹbọwọ́ ara ń tọ́lọ̀ mọ́ mi tí ń bẹ níbi àwọ̀ ẹnu wọn ní ìyàbá ti yíò tí ń làágùn lódì lódì ìṣekúsí yóò máa rọrùn fún lọ́nà kẹ́lẹ́ bá bẹ̀rù àwọn ọlọ́run bàbá sì wọ́sẹ̀ hajj lọ́lọ́run ní kí àwọn alálàájì ọmọ lè ṣe ń bẹ̀ náà kí lọ́lọ́run fẹ́ gbà mẹ́ ìbẹ̀rù ọlọ́run náà ẹ̀rì ọlọ́run ní ولا فسوق ولا جدال في الحج وما تفعله من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى ọlọ́mí ájì ta ní ẹsẹ́ ájì tí àsìkò tó gbajúmọ̀ ní àwọn oṣù tó gbajúmọ̀ láfi ní ẹsẹ́ ọba ti parí Ramadan tó gbára oṣù tí ó tẹ̀lé Ramadan ìṣẹ́ ájì tí ń bẹ̀rẹ̀ náà ẹ̀rí ara oṣù ájì ni òṣùwádé oṣù tí ó tẹ̀lé yẹn náà oṣù táwà gárafa àwọn oṣù mẹ́tẹ̀ẹ̀ta oṣù tó gbajúmọ̀ ọlọ́run lẹ́nikẹ́ni tó bá lé èròǹgbà pé òun ó ṣe ájì látara ìṣe lọ́rùn yẹn forí rẹ̀ bọ́lọ́run ṣe ṣe lọ́rùn yẹn fún gbogbo ẹni tí ipa rẹ̀ bá kà ọlọ́run tó bá di ájì fala rafata wala fusuqa wala jidal ẹni bí ọgbọ́dọ̀ máa sọ àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ ẹ̀rí kìláàpù wá bíbí náà kọ́ọ̀lù wala amal òun náà là ń pè ọgbọ́dọ̀ wúwa kíwà kò sì gbọ́dọ̀ débẹ̀ kó máa jẹ iyàn tí ó sàǹfààní iyàn tí ó wúlò tí mú ẹ ìkórìíra rẹ ni wá láàrin ìwọ àtẹnijọ́ ìjọ ń jiyàn wọ́n ni ah, ajílà ń ṣe lọ́wọ́ gbogbo aláwa ní aṣọ ìrámù ẹwà jiyàn dédé wípé ẹ fẹ́ lè máa yọ kúkú síra yín lọ́ni ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ gbogbo ń tẹ bá wá ná pátápátá nínú dáadáa lórí iṣẹ́ àwọn náà sì mọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ gbèsè ẹ́ tí kálukú máa ń ṣe lẹ́yìn ká mówó dání ká ṣe ètò ìlera ká ṣe gbogbo oríṣiríṣi ká tún ra ń jẹ dání náà gbà míì ọlọ́ni wọ̀kẹ́rù záàrí àtàkùnwà èyí tó wá lóore jù nínú pèsè téèyàn máa ń ṣe dání tó bá fẹ́ lọ sí ṣe hajj òun náà ní kí abẹ̀rù ọlọ́run hajj bá bá ṣe tí yóò bá sí bẹ̀rù ọlọ́run ọba ń bẹ̀ èèyàn kẹwàá sí lórí yìí nìkan bá ìwú ẹran lé yátà ń pa náà kí lọ́lọ́n sọ Allahu azza wa jalla fi suratul hajj qala lan yanala Allaha luhumuha wala dimahuha walakin yanaluhu shinu taqwa minkum ọlọ́run ní ẹran ilé ayé tẹ pálẹ̀ kò lè dé ọ̀dọ̀ kí wá sí lórí àwọn nǹkan ta mẹ́ṣẹ́ yìí nìkan gbogbo tẹ́dà máa ń ṣe pátá tẹ́dà bá ṣiṣẹ́ tọ́lọ́n bá gbà lọ́wọ́ ẹ̀ tọ́lọ́n wá san lẹ́sàn rí ọlọ́n bá bẹ̀rù ọlọ́n lára sẹ́yìn táà bá sì bẹ̀rù ọlọ́n ṣe jàmá ọlọ́n ò ní gbà tóró sọ fún wa ní Suratul Maida ọlọ́n ní innama yataqabbalu Allahu innama ọlọ́n ìtí annabi sallallahu alayhi wa sallam tí ọpẹ wá sí ní ipò náà ni ohun tó máa ń fa tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tí wọ́n fi bára wọn lálùjánà ìbẹ̀rù ọlọ́run òun náà lóhun àkọ́kọ́ òun náà sì ni ohun tó ga jù bí ó bá sí bẹ̀rù ọlọ́run kò sí gbàgbọ́ bí ó sí bẹ̀rù ọlọ́run kò sí tẹ̀láṣẹ ọlọ́run sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ìbẹ̀rù ọlọ́run náà ni ó gbéyàn táàsì rí àwọn tí ọdá gbèsè láyé sọlọ́ngọba tó wá dá wa ọ̀pọ̀lọpọ̀ ọgbà lòun náà máa ń pè wá sí i nígbà míì ọlọ́run á fi ìbẹ̀rù rẹ̀ á fi tì sára orúkọ rẹ̀ ẹ̀rí á sí ara orúkọ ẹ̀ ara ẹ̀ ní gbólóhùn ọlọ́run tó ní ya ayyuhal ladhina amanu àtẹ̀yìntẹ̀ nígbàgbọ́ sí àwọn ọlọ́run ittaqullah ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run á fi ìbẹ̀rù á fi tì sọ́dọ̀ orúkọ rẹ̀ lọ́nà ẹ bẹ̀rù ọlọ́run wọ̀lẹ̀tánzòrò náfṣọ́n ma kọ́ dámatilgadin kẹ́nìkọ̀ọ̀kan wo tí ń tì síwájú ọjọ́ ọ̀la rẹ̀ ọ̀la tọ́lọ́wọ́ bá ń so ṣe monday tí ń bọ̀ wáyé ọ̀la yẹn náà ni ọjọ́ tá a padà lò nígbà tẹ́dá bá sáyé ọkú ọ̀run àgò ṣáájú wọ́n sáwọn ará ayé tí wọ́n sílẹ̀kùn ọ̀hún lẹ̀ fún wọn tá a lè padà wá síbí mọ́ a sì lè fọ̀hún yẹn lẹ̀ ọlọ́ni ẹ wo tí ẹ ń tì síwájú ọjọ́ yẹn ń tẹ́ bá pètí ẹ̀ níyìn ń tẹ́ ṣe níyìn náà ni ó rìflẹ́kì nínú ìgbésí ayé yín lọ láàyè míì ọlọ́run bá sọ pé wa yuhaffirukumullahu nafsa ọ̀yílẹ̀lọ́hì lọ́sìn èmi ọlọ́run ọba fúnra ara mi mò ń wọ́nu ní ègéǹsì ara mi ẹ má dán o ẹ má kọyìn ọlọ́run kéré ẹ má ṣe kí ni o ẹ má dọ́lọ́n bá payín láṣẹ ṣé ìtọ́ bá sì lè jìnà kú ní ẹ jìnà sí ọlọ́run ti sọ fáwọn ọmọ Ísírẹ́lì níjọ́ náà ọlọ́run ti mọ̀rú àrà ọlọ́run máa ń fa àwọn tẹ́nu ẹ̀mí ọlọ́run ọba ká tẹmọrú ara tẹ́mi ọlọ́run máa ń fi wọ́n dá وذلك في سورة البقرة قرآن شابتر 2 فاس 63 64 لأنه ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا له كونوا كردة خاسئين وجعلناها نكالا لما بين يديها ومن خلفها وموعظة للمتقين ọlọ́láwọ̀ kan ti sáyé lórí nígbà kan rí àwọn àṣẹ àbùsáàtì ẹni omi ọlọ́ni ọ̀ka wọn orí rẹ̀ náà wọ́n wà mo bí mo dá wọn léèyàn tẹ́lẹ̀ nígbà anú bí ni mo ní wọn ò jẹ́ èèyàn mọ́ ọlọ́run ti sọ wọ́n dọ̀bọ̀ ìyá iná wọn wà tí wọ́n ti dọ̀bọ̀ tí gbogbo wọn fi parun pẹrẹ wọn sọ wọ́n dé ní àbùkù àwa sọ ọ̀rọ̀ wọn di tí àwọn tíṣẹ̀lẹ̀ náà sojú tí wọ́n kẹ́kọ̀ọ́ pé ẹ̀rọ ti ṣe kí n tó jẹ́ tí wọ́n má jẹ́ ti yín àwọn tí bá tún bọ̀ lẹ́yìn ìgbà tí ò sí láyé mọ́nà tó bá ń kàtà wọn àná máa bá nǹkan ńgbà mí ọlọ́run a fi ìbẹ̀rù ẹ̀ a fi sára ìyá rẹ̀ ńgbà mí ẹ̀rì àbí ààyè tí ìyà yẹn wà tá a mọ̀ sí iná ọlọ́run ọlọ́run ni wattaqun nara allati u'iddat lil kafirin wattaqun nara ẹbẹ̀rù náà ẹbẹ̀rù ọlọ́run ni rọ́bà ọlọ́run tó dá iná lọ́lọ́run àìbẹ̀rù náà ṣùgbọ́n ọlọ́run ni wattaqun nara ẹbẹ̀rù náà ìtumọ̀ ní pé ẹbẹ̀rù ọlọ́run ọba tó dá iná bẹ́ẹ̀ bá ti bẹ̀rù ọlọ́run ọba tó dá iná kò sí ti náà fi yín ṣe bẹ́ẹ̀ bá wá bẹ̀rù ọlọ́run tó dá iná iná ọ̀dára tí ọ̀dá lára yín ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ fáwà. láyé mi ọlọ́run ní fatakù náàrọ̀ allati waquduha an-nasu wal-hijara ọlọ́run ní ẹbẹ̀rù náà èyí tó ṣe wípé apèsè àwọn tá a fi pèsè iná náà òun náà ní òkúta àti àwọn ọmọ ẹ̀dẹ́ nìyà tí wọ́n ṣe kó máa wọn tí wọ́n jẹun kó máa wọn àwọn tí àyàn bí lọ́njọ́ yóò wá ń bẹ̀ ní pé òkúta àwọn òkúta tó lọ́ngbà lérò náà àwọn òkúta tí wọ́n ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́m bí tolúmọ àti tìlú yín náà kódà kọ́ ní orí bẹ̀ gbogbo òkúta náà bá ti ń sìn lẹ́yìn ọlọ́m ara tí ọlọ́run fi kó náà àti àwọn èèyàn tí wọ́n bí tán jáde lábẹ́ obìnrin ọlọ́run mọ́sàwá bẹ́ẹ̀ mọ́sàwá lábí fún yàjẹ́ mọ́sàn òbí wa náà lábí fún yàjẹ́ torí èèyàn kan ò ní wá sáyé àti kó jábọ́ tó látàrí eléyìí ìbẹ̀rù ọlọ́run ọlọ́run bá pè wá sí lọ́pọ̀lọpọ̀ ọgbà ní Al-Qur'an al-Karim gbàmí ìṣeré ọlọ́run aran fi ìbẹ̀rù rẹ̀ á fi tì sí ọjọ́ tí yóò gbòòrò ọjọ́ tí yóò lágbára ọlọ́run àmọ́ sọ ní Qur'an nígbà mí ìfọjọ́ líle ní ni wattaqu yawman la tajzi nafsun an nafsin shay'a ẹbẹ̀rù ọjọ́ tí a ní gbẹ̀sìn nìkan fẹ́ nìkan kálukú ní ọ̀dà tí ó gbà ẹbẹ̀rù ọjọ́ yẹn ọjọ́ yẹn gan kọ́ lọ́lọ́run ní abẹ̀rù ọba tó lọ́jọ́ yẹn ni ọlọ́run sọ fún wa tó bá bẹ̀rù ọjọ́ yẹn ti o ọlọ́run ọjọ́ yẹn ò ní láburú tí ó mú fún wa Afa ìbẹ̀rù ọlọ́run nìkan tí bá bẹ̀rù ọlọ́run ọjọ́ yẹn ó mú wa fún wa torí ẹ̀ ìbẹ̀rù ọlọ́run púpọ̀ ni ọlọ́run yáyà tí ò dín ní bí ọgọ́rùn-ún inú alukur'an lọ́lọ́wọ́n bá fi ń pè wá sí bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run ni náà ni ó jẹ́ kí ẹnu ọlọ́run ọkà wà bí ó bá ti sí bẹ̀rù ọlọ́run nínú ọkàn ẹ̀dá ntọ́lọ́run fẹ́ kó ṣe kò ní ṣe èyí tí wọn ò sì fẹ́ kó ṣe ìdí ẹ̀ òun náà láti máa rí irú ẹni bẹ́ẹ̀ bí ẹ̀dá bá wá ti jama tí ó bá bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ bẹ̀rù ọlọ́run ọ máa mọ̀ látara àwọn ìròyìn àwọn olùbẹ̀rù ọlọ́run torí ń gbà mí a máa ṣe èèyàn bẹ́ẹ̀ téèyàn máa wò pé olùbẹ̀rù ah, ọlọ́run lèmi náà lẹ́yìn bá ń tọ̀rọ̀ tó yẹ kí wọ́n máa tanra rẹ̀ gbà mí wọ́n máa tàn èèyàn náà sì tún máa tan rẹ̀ ṣùgbọ́n ìta gbọ́njú bá lọ́nà àbúrò alẹ́ Yorùbá ni pé èèyàn méjì pàdánù rọ̀ ẹ̀rì wọ́n ní lẹ́ni tí à ń tàn tó wọ́n bá ti ẹ̀ mọ́ ẹni tí sà ń tàn yẹn ó mọ̀ pé ń tàn yẹn sọmọba wa ń tàn wá kò dágáwà náà tàn ara wa àwọn tí wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́m ọlọ́m fi ìròyìn wọn kalẹ̀ rẹpẹtẹ inú Al-Qur'anil Karim ẹ̀rì ọlọ́m fún wa ní àwọn ìròyìn wọn tọ́pọ̀ tó a máa mọ̀ ara ìròyìn àwọn olùbẹ̀rù ọlọ́m ni bá pọ̀ wa bẹ́ẹ̀ náà ni ìbẹ̀rù ọlọ́m wa sí bá ti wa sí bẹ́ẹ̀ náà ni ìbẹ̀rù ọlọ́m wa sí torí pé bẹ̀rù ọlọ́run tẹ́ rí yẹn a máa nídàgbà sókè tí sì máa nídàgbà sílẹ̀ àti sì máa ń improve lára èèyàn bẹ́ẹ̀ ni máa ń wálẹ̀ díẹ̀díẹ̀ so wọn àti imani ọmọ ìyá kan náà ni wọn wọn ní imani ń jòrò nígbàtí ẹni tó lòun nígbàgbọ́ bá ń dá wọn ọ̀ràn kan nígbàtí bá ṣe ń tẹ̀ láti ọlọ́run imani yóò máa develop inú òròyìn tí ń bẹ fáwọn olùbẹ̀rù ọlọ́run jama alkiyanu bi arkani li islam wal iman wal ihsan àkọ́kọ́ ròyìn tí ó ga jù lára ẹni tá a pè lólùbẹ̀rù ọlọ́run òun náà ni ìmójútó àwọn orígun Islam ìmójútó àwọn orígun imani ìmójútó ìtàmọ̀ sí al-ihsan ìmójútó àwọn orígun Islam tí gbogbo wa náà ti mọ̀ ní kama sabata fi hadith abdullahi ibn umar radiyallahu anhuma ó ní anábìnibò níyàlẹ̀ Islam wala khamsi shahadati an la ilaha أن محمدا رسول الله وإقامة الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت لمن استطاع إلى ذلك سبيلا àwọn orígun ìsìláàmù náà bí a bá fọwọ́ tọ́ dáamú ń tọ́ka sí pé bẹ̀rù wa ẹni tí ó bá fọwọ́ tó àwọn yìí ń tọ́ka sí pé bẹ̀rù lára àbí kó dẹ́kù débi tọ́lá pẹ̀rẹ̀ iná ló fi wá dórí kí ni o arkanul iman àwọn orígun gbàgbọ́ àwọn orígun gbàgbọ́ orígun gbàgbọ́ náà bá nàbì sí ká fún wa kama fi adéz abdullahi ibn umar àni àbí umar faruku àfi ilé humma nàbì sallallahu alaihi wasallam ó gbàlejò jibrilu ń jọ kan jibrilu sì béèrè lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ká nàbì ka orígun gbàgbọ́ fún àwọn kí lànàbì wá kọ ànábì ní أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وأن تؤمن بالقدر خيره وشره حلوه ومره orígun gbàgbọ́nù ara ń tàà fi mọ̀ pé in fact alìmọ̀dé èèyàn kan bẹ̀rù ọlọ́run láyé láì bá ṣe pé èèyàn bá ṣe kí ni o èèyàn bá dúró déédéé pẹ̀lú orígun gbàgbọ́ orígun gbàgbọ́ yìí wá ní gbogbo àwọn ànábì ọlọ́run ló mú wá gbogbo àwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ wá ní kí ni ìṣe dáadáa tá a mọ̀ sí kí ni al-ihsan kí sì máa ń pè ní al-ihsan anábì náà ló tú fún wa nígbà tí Jibrilu béèrè lọ́wọ́ ẹ̀ pé kí náà ń pè bẹ́ẹ̀ anábì ní an ta'buda Allaha ka'annaka tarahu kọ́ ọmọ jọ́sìn fọlọ́m nígbà tó rí ọlọ́m tó bá wá so ìròyìn tí ń bẹ fáwọn olùgbọ́lọ́ngọ bá àbí àwọn olùbẹ̀rù ọlọ́m látara bí kùránì ṣe pè wọ́n sáwà náà wà nù wọn àbá sí nù wọn ara iná ni alwafahu bil ahad walwohod ìmọ̀ pé àdéhùn yóò bá sí bẹ̀rù ọlọ́ọ̀ ni àdéhùn yàrá ẹnu tí èèyàn fi lu ní jìbìtì láyé tó fẹ́ tó sí ara yóò ti gbọ́kànlé ọba yìí ó sì wà nù ọkàn pé máa jẹ ayé ọmọ ò ti ẹni ọmọ ò kan o bọ́mọ bá yà lọ náà lókù tó gbogbo ẹ̀ ò gbé sọ́ka tó réyàn kan kó dún nímọ̀ ìmọ̀ pé àdéhùn jẹ̀mọ́ ìbẹ̀rù ọlọ́mọdé láàrin ni bọ́lọ́n ti ròyìn wọn ẹ̀rì bákan náà inú ẹ̀ ní nífẹ̀ẹ́ ọmọ làkejì ẹni bígbà tí yẹn nífẹ̀ẹ́ ara ẹ̀ bọ́ọ̀ bá ti ń wá dáadáa fún rẹ ọmọ wa fọmọ làkejì bọ́ọ̀ bá ti fẹ́ wàhálà fún rẹ onífẹ́fẹ́ lòun tí ọba sí bẹ̀rù ọlọ́run ìyẹn sọ̀rọ̀ bàbá wo ní suratul ahzab ẹ̀rí ọlọ́ni ọmọ èdè nìyàn kọ́ kana zaluman jahula ọlọ́run alábòsí lọ́mọ èdè nìyàn ó sì tún jálá ìmàkà nítorí yẹ kó yé òye tó sọ̀pọ̀lọpọ̀ èèyàn ní bí kan fẹ́ dáadáa fúnra wọn ká máa fẹ́ ìdàkejì fọ́mọlàkejì kí ọ̀tún wá tọ́nù kìíní yẹn sí nọ́mà pé fẹ́ dáadáa fún rẹ fẹ́ dáadáa fọ́mọlàkejì ìbẹ̀rù ọlọ́run bẹ lọ́kàn èèyàn ni bẹ́ẹ̀ náà ni káfíńlẹ̀ haza anil ìmọ̀ kó so ìmọ̀ kára rókù náà mọ̀ kó sùtà báwọn mùsùlùmí lóríṣiríṣi ọ̀nà tí wọ́n ń gbà wá ẹ̀rẹ́ pé ń gbà ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ ànábì pẹ̀ta ní jẹ́ mùsùlùmí gidi ànábì ni mọ̀ sẹ́yìn mọ̀lẹ̀ mùsùlùmí náà ẹ́ ìlẹ̀sáàmì ìwọ̀ṣinú wọ̀yẹ́dẹ̀ òun náà lẹni tó ipá mùsùlùmí wọ́n sèf kúrò lórí ahọ́n ẹ̀ wọ́n sì sèf inú ìròyìn àwọn olùbẹ̀rù ọlọ́run nìkan dúró déédéé nígbà tí wọ́n ń bínú ni àtìgbà tí wọ́n ń yọnu tán bá ń yọnu wọn ní ṣeké ni o wọn ní ṣàṣejù wọn bá ti ń bínú wọn ní ṣeké ni o wọn ní ṣàṣejù inú ìròyìn wọn tọ́lọ́run fi ròyìn wọn bẹ́ẹ̀ wọnú kùránì gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀ ilẹ̀kùn láti lè mọ̀ pé àtijọ́ olùbẹ̀rù ọlọ́run kìí ṣe wàhálà téèyàn bá ń ka kùránì dáadáa téèyàn sì ń máàkì àwọn ìròyìn wọn yẹn ẹ̀ bá ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ nínú ẹ̀ náà ni kásìmọ̀lù gọ́ìf wal afu anil nas wal ihsanu ilayhi ìmọ̀ gbébinú mi ìsìmọ̀ pádọ́nà àwọn èèyàn tí wọ́n bá ṣẹ̀ wá gbogbo náà kọ́ ni adìyẹ dánilógún wọn fọ́ lẹ́yìn ẹ̀yìn so wọ́n mú yẹn lọ́kọ̀ọ́kọ́ dùn ó dẹ̀já pé ń gbà míì kùránì náà ló tún yànnà náà fún wa tó mìíràn bá ṣe tí ọ̀dà fún ìwọ náà free láti ṣe tí ọ̀dà ṣùgbọ́n lè gbé tó ṣe náà lọ yẹnu Quran chapter 2 suratul Baqara ọlọ́ni mọ̀ ní ìkádà alaykum faqadu alayhim bí mithli ma qada alaykum wattaqullah ẹ bá kọjá ẹnu àlàlẹ́ yìí lórí ẹ̀yin náà kọjá ẹ̀ gbèdó tó kọjá náà ní kẹ́yìn náà kọjá ẹ wá fi bẹ̀rù ọlọ́nkùn ẹ má kọjá o láyé mi ọlọ́ni náà Allahu la yuhibbul mu'tadin ọlọ́run nífẹ̀ẹ́ àwọn tí máa ń sàṣe jù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fọlùyọ́kùnrin ilé sọ̀hímù èèyàn kan bá wọ́ wálé níjà bó bá bú wa nínú àwẹ̀ yìí ànábì ni ẹ sọ fún pàǹgbàwẹ̀ àǹgbàwẹ̀ èèyàn kan bá bú yín ẹ̀yin náà láǹfààní kẹ́ bú ṣùgbọ́n kẹ́ mọ́ bú lọ dáa jù tó pé àsìkò téèyàn bá lóun fẹ́ rán ròdì ní yóò bá ṣe sùúrù olóyè ó ṣe kọjá àlà ìyẹn sì lọ́lọ́ngàn fẹ́ ẹni tí ó jẹ̀bi ó padà wá dẹni ó jẹ̀bi ẹni ò ní dá fún ọ ní ò ní dá fún ọ ní dá fún babalábàbà rẹ sóòfin babalábàbà rẹ kù sóòfin babalábàbà rẹ kù ara àṣejù lọ́lọ́run yìí ṣùgbọ́n báyìí di time téèyàn bá fẹ́ ránró èèyàn ní rántí àti dúró déédéé ìyẹn wà lọ sàṣejù ẹni tó jẹ́ àríyọ́ padà wá di ẹni ọjọ́ ẹ̀bì ọjọ́ ti lọ jàmá ìṣẹ́jú bá fún mi ti pé ẹ̀rí <laughs> agbègbòǹgbò fún ọmọ ọmọ wa ní ismaila ọmọ wọ́ọ̀rì fọ́ àwọn gan ló yẹ kó sọ̀rọ̀ <laughs> náà. àjọ fún àwọn ọjọ́ tí a lọ. láì parí dáadáa sí ara wa ẹ̀rí ọ̀rọ̀ ìbẹ̀rù ọlọ́m èyí tí a ń sọ yìí ń tọ́ pàtàkì púpọ̀ nìyàn ẹ̀rí ẹ̀yí ti rí àwọn ìtọ́lọ́wọ́ bá ti ń bá wa sọ ní alukur'an nípa rẹ̀ a kàn sọ fún àwọn àròyìn tí ń bẹ lára àwọn tí wọ́n bá jẹ́ olùbẹ̀rù ọlọ́m èyí tí àwa náà ń tọrọ kọlọ́n kó mọ́sálá náà lọ́kàn nù wọn ìsàwá lọ́kàn nù wọn ibi tó rí rí parí sí òun náà ní kẹ́dà ó bẹ̀rù ọlọ́m bẹ́ẹ̀ ò bá ti bẹ̀rù ọlọ́run yóò wà nínú kàtígórí àwọn tí ń sàrí fẹ́ sọ́lọ́n tí ẹ bá ti sàrí fẹ́ sọ́lọ́n jẹ́ máa à rẹ̀ yóò pàdé ti ẹ̀ ọlọ́run kó má ṣe wálẹ̀ ní ìyà inú ìròyìn àwọn olùbẹ̀rù ọlọ́run náà ni at-tawbatu wal istighfar kí wọ́n jẹ́ ni tó yẹ pé tán bá ṣẹ̀ àmọ́ bá ṣàṣe má ṣe àmọ́ bá ṣe tí ọba mú wa tọrọ àforíjìn wa tọrọ àforíjìn wa máa wá àforíjìn bó bá yẹ kọ́ lọ́nà wọ́n tọrọ àforíjì wọ́n bàbá wọ́n sì sọ̀rọ̀ wọn ní kí èèyàn ó mọ́mọ̀ pò ń wọ́n ní ajẹ̀bí mọ́mọ̀ ekogun jà lórí àwọn olùbẹ̀rù Ọlọ́run ara àbẹ̀rù Ọlọ́run ní mú ní sẹ́ yóò sọ pé á ah, tí mo ṣe ni mo ṣe ọ̀dà yóò sì tọrọ àforíjì lọ́dọ̀ ẹni tó sẹ̀ ẹwà rẹ lómi yóò wá sí ìrẹ́lẹ̀ yóò fi méje yìí mo jù yín lọ mo ṣe wá gbogbo yìí kò sí bẹ́ẹ̀ ọlọ́run lọ́kàn rẹ̀ bọ́ bá ju àwọn tó ń sọ lọ sọ́jọba tó dá wọn lọ ni bí ìrìsọ́ tiẹ̀ bá dé sípà tiẹ̀ ká ni tòkè gbèrágà ń gbà mí àmọ́ fakéyàn sẹ́yìn ń gbà mí kó sì mọ́ recognize pò ń nìyẹn òun náà mọ̀ kó ń sẹ́ o ṣùgbọ́n kò ní túbá lọ́dọ̀ ẹ̀ abalagbà sì mọ́ túbá lọ́dọ̀ méjèké ilẹ̀ Yorùbá láti rí yìí ìjàpá pọ̀ mí kí àtàgbàlagbà pọ̀ ọ́ parẹ́ síbẹ̀ náà àwọn ọmọ kọ́gbàlagbà ní wọ́n ni kìnìkan kìnìkan wọ́n ní bágbàlagbà yẹn sọ lódó ọ̀rọ̀ tí è jáde láì torí kò sí náà fàgbà sí ilẹ̀ Yorùbá wọ́n fi yàn yẹn jẹ ni inú ìsìláàmù ni wọ́n ti fi ṣe dáadáa fún ni ẹ̀rí ànábì sallallahu alaihi wasallam ó ní kìí sara wa lọ́mọdé tí ò mọ wo àwọn àgbàlagbà kìí sì sara wa làwọn àgbàlagbà tí lẹ́yìn náà bá wá jọ ọmọ dé tó jọ ọmọ tó wúlò àà ó yẹ kẹ́ bàbàrà àwọn tí wọ́n ti sáyé ṣáájú yìí àti wọ́n pilẹ̀ yín nù ẹ̀ríkọ́ Islam ò balance bọ́lọ́wọ́n bá ṣe fẹ́ nù ara ẹ̀ náà ni tààfin mo ṣe ààrẹ ìlà ká bàbàrà àwọn nǹkan tí ó jẹ́ sí ń bò lo ẹ̀sìn Ọlọ́run ẹ̀rí tó jẹ́ àpẹẹrẹ ẹ̀sìn Ọlọ́run ká máa bàbàrà ẹ̀ ara Ọlọ́run irú àsìkò tàwọn yìí sí àsìkò Ramadan kíyàn kan wọlá pé òun wà nínú àtọ́lọ́run fún ní opportunity àti má gbàwẹ̀ Ramadan ṣé ń gbọ́dọ̀ tí ń sọ yìí jẹ̀mọ́ àwọn kan wà bẹ́ẹ̀ bọ́lọ́n ti sọ nínú Quran chapter two verse one seventy four àwọn eighty four kí lọ́lọ́run sọ ọlọ́ni ayyaman ma'dudatin faman kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhra ọjọ́ kékeré náà láti ní ẹgbà gbà ẹni tó bá wà nínú ẹni tó rẹ̀ nínú yé àbújá nínú àjò ó fìrì láti fàwẹ̀ ẹlẹ̀ ìbẹ̀rù ọlọ́run a sì gbé èèyàn ń gbà ní alẹ́ nìkan ni ó máa jẹun lọ́sàn ní gbangba níta ẹ̀rì ààrẹ ìnáwó afá kórìíra ẹ̀ kéèyàn wà ẹni tí yóò ṣe kí ni ó ó fìrì láti máa jẹun nínú Ramadan yàrá rẹ̀ lọ ti jẹ ni máa jẹun gbangba ta ara ẹ́ tọ́rin káàkiri tó ń ṣe wá ó sì gbóúnjẹ síwájú ilé rẹ̀ oúnjẹ èèyàn mélòó ni ó mọ̀ pé ó tí wọ́n tún rí ọtọ́ dúráìbù kọjá ó sì rè ọ́ nu ọwọ́ bọ́ síwájú ìta gbogbo ẹ̀ ọ ntọ́lọ́hún bàbàrà ọ́ gbé wọn pé kò tó nǹkan kò jẹ́ nǹkan bẹ́ẹ̀ sì ni ara gẹ́gẹ́ bí bá lọ sí mẹ́kà náà bá dé yasco hajj àwọn ààyè kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan àwọn ààyè tọ́lọ́n bá bara àwọn náà bá bara ẹ̀rì ilé ọlọ́run mọ́sálásí tá ni ibi bara ni àwọn náà bá bara ẹ̀ àní ṣe dọ̀tí sí i àmọ́ sí torí tó ní àmọ́ mójútó àmọ́ gbogbo oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá jọ mọ́ àwọn ń bara ni gbàtí ó mọ orí ti jùbìrìlù kó dé jùbìrìlù dé ó bèèrè lọ́wọ́ òun náà mọ́ òun ìsáwòsàn sọ̀kan ọ̀ntìgbà tí jùbìrìlù padà sọ́dọ̀ ọlọ́run ó bèèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́run sọ́làyé fún jùbìrìlù nítorí ọlọ́run sọ fún jùbìrìlù ni jùbìrìlù wá sọ fánàbì ìgbogbo ló dáa jù lórí rẹ̀ ọlọ́run sọ fún pé masajidu ha masalasi ọlọ́run àwọn ilé ìjọsìn fọlọ́ táwọn sí masalasi bí ó sì burú jù lórí rẹ̀ òun náà nínú ọjà abánu àbábọ̀ jama àwọn ọ̀rọ̀ yìí ń bẹ fún àwọn tí wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run fún bàbá àbáǹkà kùránì tá àbáǹkà àmọ́ padà rí wípé ah, ilé yìí para ń tọ́lọ́ ń pè lórúbẹ̀rù ọlọ́run mélòó ló wà lára mi nínú ẹ̀ èwo ni ò sí èyí tí ò bá sí ń bẹ àmọ́ gbìyànjú láti fi kùn ara ẹ̀ náà ni àsọ́bùrú fílbà sáfì wà dọ̀rọ̀ kéèyàn ó máa ṣe farada kéèyàn ó ṣe farada nígbà téèyàn bá ní farada jama nígbàtí àwọn condition méjèèjì ta wí bá délẹ̀ èyàn ó sẹ lọ́hùn kódà yóò sẹ kọjá bó ṣe rò pé wọ́n sẹ ìbẹ̀rù ọlọ́run tí ó sì sí náà ẹ̀rì bá rẹ̀ bá dé jama ibi tí máa ń sábà tí yàn lọ òun náà ni kéèyàn ó sẹ bọ́ sọ́lọ̀ gbogbo tí ó kọ́ sí kéèyàn lálàáfíà tí ó gbé àìsàn kúrò ilẹ̀ dẹ́wọ̀n máa wà yóò wá rí pé ẹ máa gbé mi lẹ́nu yẹn tẹ́ bá rí ẹ fún mi ní tẹ́ bá rí jẹ́ wọ́n bá gbé ọlọ́sẹ́ ní ìwé ẹ̀bí wọ́n fún ọ léyìn tí wọ́n bá rí jẹ sẹ́yìn wá túmọ̀ sí pé kálàfíà máa jẹ tiẹ̀ náà àìmọye tí wọ́n gbé lọ bẹ́ẹ̀ tó yẹ pé wàhálà náà ló padà mú wọn kúrò lórí rẹ̀ ntọ́lọ́mba ni a máa ṣe àní ṣe nàdàbí fi máa ń sọ nú rẹ̀ pé ẹ tàdáwáwó ya ibadallah wala tàdáwáwó bi harami kama fi yàdí sí omi dàrdà radiyallahu ta'ala anha wa ardaha ọlọ́mba ni yọ́nu sí yàna alábìnrin bí ààrẹ bá dé ẹsẹ̀ wòsàn ìyẹn ọlọ́mù ṣùgbọ́n ẹ mọ́ fi tèmi ọlọ́run ọ̀fẹ́ tí mo ṣe lára àmù fún yín ẹ mọ́ ìṣe ìwòsàn ìbẹ̀rù ọlọ́run yóò gbéyàn débẹ̀ torí pé bá a fi ń tọ́lọ́run ọ̀fẹ́ ṣe ìwòsàn náà ọlọ́run bá léyìn ò ní gbádùn kò ní gbádùn ẹ ti gbá lo ń tọ́lọ́run fẹ́ kó wá dìsáìdì fún wa ń gbà ìbẹ̀rù ọlọ́run náà ni bẹ́ẹ̀ náà wà tó bá sì dé lẹ́nu kọ́lọ́n kó mú wa dúró déédéé bí ò bá sí bẹ̀rù ọlọ́run àti lè dúró kàmàkọ́lá ní imam abu abdullah alimam muhammad ibn hanbali wọ́n ní alifakoro daraja tóun òṣìṣẹ́ rí ní lẹ́bù kan ní sàṣẹ̀yàn ní máa ń ṣe sùúrù bọ́lọ́n bá gbé gbáwájú ẹ̀ tọ́lọ́n bá fi kàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn kan ní ní farada wọ́n ti fa ọgbà ọlọ́run ọba yarọ rẹpẹtẹ bọ́kọ̀lọpọ̀ ní ṣe ń fi ẹ̀ òṣì jàmá bá bá fi ẹ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ ayé àtọ̀run wọn ọlọ́run ọba da méjèèjì papọ̀ fún wọn ní ti dáadáa kí ló fa ọ̀pọ̀lọpọ̀ àwọn crime tó gbajúmọ̀ láwùjọ wa lénìí ẹ béèrè gbogbo sàṣànílé kan lẹ́sẹ̀tì tí ò ní bọ́gláàrì lójú wíńdò àti ní tọ́lẹ̀tì kódà àwọn mọ́sálásí gan wọ́n gba àwọn gílòbù mọ́sálásí ń gba bọ́gláàrì náà tí ò bá rí pé fáànù ò ní yí mọ́ ni wọ́n bá tún fi bọ́gláàrì sí ibi táyé ò balẹ̀ dé kí ló sún wa dé bẹ́jọ náà ẹ́ ṣe bíbẹ̀rù òṣì náà ni ìbẹ̀rù òṣì ní ní jáde ọ̀dọ̀ wa ní amòkòkò bẹ́ẹ̀ ni bóyá ìmọ̀mù náà máa rántí ìsìn ọlọ́run kó járí wọn pẹ́ <laughs> nígbà mú kíní kan tá a fi ṣe bí túbù táyà mọ́tò ẹ̀hẹ́ láti bọ́bì kan wọ́n lè tà kí ló bí èlò wọn ó tà òṣì náà ni tí bẹ̀rù òṣì bá pọ̀ nú ọkàn tájà máa ẹ gbàgbé ìbẹ̀rù ọlọ́run torí ìbẹ̀rù ká tí ó ti gbapò bẹ̀rù ọlọ́run tí ẹ bá ti wá bẹ̀rù òṣì tó bẹ́ẹ̀ náà ni yóò ṣe ṣe kí ni ṣiṣẹ́ ṣiṣẹ́ yóò fi jẹ́ tiẹ̀ tó kọ́lọ̀ mọ́kèjì ẹ̀ máa ṣe sí wa bàtà bá bẹ̀rù ọlọ́run bá àwọn tí wọ́n ní ara àròyìn wọn náà ni al'amru bil ma'rufi wan nahyu anil munkar wọ́n máa pàṣẹ dáadáa wọ́n máa ń kọ ìwà àbàjẹ́ sógbà táwọn náà bí ní ìbẹ̀rù ọlọ́run lọ́pọ̀jù mú tí gbé ní wàlùjẹ́ náà kìí ṣe wọ́rọ́wọ́ ọ̀sẹ̀ ara ẹ̀ náà ni ká pàṣẹ dáadáa ara ẹ̀ ní ká máa kọ ìbú ẹlẹ́gàn kó má wàá lapa lára wa nígbà tá a bá là ń jíṣẹ́ fọ́lọ́hun ẹ̀rùgbọ́n ọba wálẹ̀ Yorùbá àwọn náà sọ̀rọ̀ kan wọ́n lọ́ba ara ní iṣẹ́ odò ọba sì kún iṣẹ́ ọba ní òṣè má jẹ́ yìí odò ọba sì ní òṣè jálù yìí èwo láwọ̀ àṣe ẹ̀ṣẹ̀ yìí tó bá rọrùn nú ẹ̀ náà. sòtò bá kú ká pàṣẹ dáadáa kákọ́ wà bàjẹ́ àwọn tí wọ́n jẹ́ olùbẹ̀rù Ọlọ́run nítawọn èèyàn ò wí ń pa wọn lóòdì wọn gbà tán bá ti dúró déédéé tí wọn ò tàṣe jùbọ́sẹ́ kọ̀ọ̀kan wọn kí ló fà torí pé ọlọ́run bá dọ́mọ èdè ènìyàn khalaqahum mutakannimin ó dá wọn ní sọ̀rọ̀sọ̀rọ̀ arrahman khalaqal insan allamahu shuruh allamahu albayan ọlọ́run lémi mo dọ́mọ èdè ènìyàn mo wá fọ̀rọ̀ sí wọn lórí àwọn àwọn èèyàn sọ̀rọ̀ mo dáa fún wọn mo sọ̀rọ̀ yóò dáa fún wọn ó sọ̀rọ̀ bọ́ọ̀rí dáṣọ àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run ọba rẹ̀ tán bá ti rí pé àwọn òkọjú ẹnu àlá ọlọ́run ẹfì yókù lẹ̀ wọ́n á máa pàṣẹ dáadáa bẹ́ẹ̀ ni wọ́n sì máa kọ̀ wà bàjẹ́ inú ìròyìn àwọn tí wọ́n jóló bẹ̀rù ọlọ́run òun náà ni alhassaru shahwati wọ́n máa za washubuhat wọ́n máa ń sára fún tá a mọ̀ sí adùn adùn adùn enjoyment wọ́n sì máa ń sára fún tá a mọ̀ sí kíni o tá a enjoyment ni sẹ́wọ̀n pé náà ló ti bàbá wa ádámà débi tí ọlápẹ̀rẹ̀ ti bàbá débi tó lápẹ̀rẹ̀ lamma khalaqahu Allahu azza wa jalla askanahu Allahu wa zawjatahu al-janna ńgbọ́ ọlọ́run dáadáa mọ̀ tán ọlọ́run fún wa àti ìyàwó rẹ̀ sal janna wa fil jannati amarahum Allahu azza وكل منها رغدا حيث شئتما ولا تقرب هذه الشجرة فتكون من الظالمين ọlọ́run ní láti jẹ́nà yẹ máa jẹ gbogbo tó wù yìí ǹdọ́lọ́ ní ká máa jẹ láti jẹ́nà kò ló ń ka ìsọ̀rọ̀ ten thousand ó wá sọ fún wa pé nǹkan ẹyọ kan yìí ọgbọ́dọ̀ débẹ̀ tí ìrọ̀ ẹgbẹ́ sùn bá ń tẹ̀lé èèyàn ó yẹ kí èèyàn déjì ẹyọ kan yẹn ńdọ́lá jẹ nǹkan bíi ten thousand dé àjẹ dérí one thousand kálá àti jẹ two thousand àjẹ three thousand ṣùgbọ́n ṣe ìtàn ọlọ́mọdé olówó ń pa ọ̀rọ̀ wa nígbàtí wà lọ́wọ́ àbọ̀ lóòtọ́ àrí pé èṣù ní ọlápá bàbá ń jọ́nà lọ ránì náà ló sálàyé ẹ̀ fún wa ní bá ń búra fún ọkọ àti ìyàwó bàbá wa Adam àti ìyàwó Hawa ẹ̀ o ń búra sẹ́ dọ́lọ̀ sọ fún yín kò rí bẹ́ẹ̀ kò fẹ́ kí dáadáa méjì kan jẹ́ ti yín ni ní òfin fẹ́ kí ẹ jẹ sómi tó bá jẹ́ jẹ sómi dáadáa méjèèjì ọmọ jẹ́ ti yín alákọ̀ọ́kọ́ nú

wọ́n lọ gbé ìgbìn jàmá ìṣẹ̀lẹ̀ yóò sì bẹ̀rẹ̀ sí ní máa kóró yóò sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó ló ṣẹlẹ̀ sáà yàwó kan bàbá wa kan tí ó jẹ́ àgbọn bàbá wa kẹrin bàbá bàbá wa karùn-ún àwọn yá yàwó kẹfà yóò padà ṣẹlẹ̀ sáwà náà níjọ́ kan tí wọ́n ṣẹlẹ̀ sáwọn ọ̀rẹ́ wa àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa gan ó dẹ̀ lómi ọmọ bíbí inú rẹ̀ lómi ti gbé ìsìn ẹja máa tara sáná kí èso ògùn sọ àwọn tí wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́njẹ̀mọ́ adùn táwọn sí adùn ara ẹ́ wọ́n máa ń ṣe kílì ọgbọ́n wọ́n máa ń wà fẹ́rí kẹ́ẹ̀bù látàrẹ̀ kò sí tó bí jama látara bẹ̀rù ọlọ́run ti ń bẹ lára wọn tí bẹ̀rù ọlọ́run bá sí lára èèyàn jama yóò máa tẹ̀lé adùn lọ ni adùn yẹn làwọn kan tẹ̀lé tọ́lọ́ fi promise wọn nínú nínú suratu Maryam Quran chapter nineteen ọlọ́run faqalafa min ba'dihim khalfun ada'u as-salah wattaba'u ash-shahawat fasawfa ni wọ́n bí ẹ̀yìn kí lọ́lọ́run fi ní wọ́n yọ ni wọ́n ń dáná ní no arọ na nìyẹn wọn lẹ́sẹ̀ kan lọ ní àdọ́wù àsọ̀là òun gbolẹ̀ ni bíi ká máa kásùbà lágo méjì ọ̀sán ẹ̀rì ká máa kásùbà lágo méjì alẹ́ àdọ́wù sọ̀là àti ká mọ́ kí ọ̀pọ̀lọpọ̀ ẹni ń gbèrò jù sílẹ̀ ayé ló jọ wọn lójú kọjá bó ṣe yẹ amalmọ̀tàkùn ṣùgbọ́n àwọn olùbẹ̀rù ọlọ́run ayé wọn èé dé lẹ́vù ni lọ́dọ̀ wọn àìgbáyé dé lẹ́vù tí ó ga jù òun ló fà á tí bẹ̀rù ọlọ́run fi ráyè jòkó sí ìgbáyà wọn bí wọn bá kí ayé kọjá ibi tí lẹ́vù ẹ̀ mọ́ ah olúwo bóyá ní ọlọ́run ìrójú ni lórí ilé ìtìmọ̀ tọ́lọ́n fi wá sí láyé táwọn ẹ̀sìn ọlọ́run èyí tí ọba ti clear wọn mọ̀ wá tó clear láti fi yanjú ẹ̀ ìbẹ̀rù ọlọ́run ni máa ń gbé ní sọ wípé ètò yìí ṣe yìí ta fẹ́ máa dáwọ́lé níjọsìn ní mọ́sálásí wa yìí kí lọ́lọ́run sọ kí làǹdàbì sọ nípa èmi fẹ́ mọ̀ yẹn torí mi kọ́ lẹ́ sọ délé burúkú lọ́sàn gangan ọlọ́run ni mo fẹ́ sìn kì í ṣe yìí ìbẹ̀rù ọlọ́run ló fà tí ò bá sí bẹ̀rù ọlọ́run kí ní gbogbo ń dábàrí a ṣe bó ṣe ti wu ni làá mọ̀ lé ẹni bó ṣe wúni láti mọ̀lẹ́ ẹni gbólóhùn àwọn tí ó bẹ̀rù ọlọ́run gbólóhùn àwọn tó bẹ̀rù ọlọ́run ni pé ẹ má ṣe mọ̀lẹ́ yín bó ṣe wù yín ẹ ṣe bọ́lọ́run ṣe fún rẹ́ni tó rán sí yín ayé àtọ́lọ́run fi wá pàṣẹ ká máa tẹ̀lé ni tọ́lọ́run rán sí wa nínú kùránì kò less than be thirty kama kọ́lá ní Imam Muhammad ibn Hanbali wọ́n ní tasọ̀ fàtúlù mọ́sáfá wọ́n láwọn àwọn sí kùránì láwẹ́láwẹ́láwẹ́ àwọn rí pé ayé àtọ́lọ́run ti sọ ìmọ̀ tẹ̀lá nàbì dọ̀ràn yẹn fún wa àwọn rí pé kò less than the thirty three fasting ọgbọ̀n ó lé mẹ́ta ìbẹ̀rù ọlọ́run ni bẹ́ẹ̀ báyìí ti dìmọ́ yẹn ẹ̀ ní rí ìrújú lérí ọ̀rọ̀ ẹ̀sìn yìí ṣùgbọ́n tẹ́lẹ̀ bá ti látàkùn sí tọ́lọ́run sọ táwọn nẹ́bí sọ lérí ọ̀rọ̀ ẹ̀sìn fẹ́ wáyé wá ṣe à èyàn ó máa ṣe fẹ́ ẹnu lọ ni bàbá yìí ti ti fẹ́ ẹnu bọ̀rọ̀ jẹ̀mọ́ ẹ gbàgbé ìbẹ̀rù ọlọ́run sotori ọlọ́run bá Allah subhanahu wa ta'ala bàtí ó máa ròyìn wọn bó ṣe ròyìn wọn nù Suratul Baqara nìyẹn Quran chapter two verse one to four ọlọ́run ní ah, alif lam mim zalikal kitab alif lam mim zalikal kitab la rayba fihi hudan lil muttaqin ọlọ́run ní ìwé tá a sọ kalẹ̀ tí sí alukur'an inú oṣù tá a sọ kalẹ̀ náà lóṣù tá a wà ń bẹ̀ tí sí ramadan ọlọ́run ní hudan ni ìmọ̀nà ló jẹ́ fún gbogbo àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn owó ní olùbẹ̀rù ọlọ́run ọlọ́run wa fẹ́ ròyìn wọn ó fẹ́ kì wọ́n délédélé ó ní alladhina yu'minuna bil ghaib àwọn olùbẹ̀rù ọlọ́run náà làwọn tí wọ́n nígbàgbọ́ sí ń tọ́ pamọ́ bẹ̀rẹ̀ látòrí ọlọ́run bẹ̀rẹ̀ látòrí aljanna bẹ̀rẹ̀ látòrí iná bẹ̀rẹ̀ látòrí àwọn nǹkan míì bí àwọn màláíkà ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. alladhina yu'minuna bil ghaib àwọn tí wọ́n nígbàgbọ́ sí ń tọ́ pamọ́ ìbẹ̀rù ọlọ́run àwọn náà làwọn tí wọ́n ń ná nínú tọ́lọ́wọ́ bá ṣe lárísìkì fún wọn ìgbàgbọ́ là fi ná dúkìá tí ò bá sí bẹ̀rù ọlọ́njẹmọ̀ à bọ́dẹ bá rò ṣẹ́ tó róyà tó bá pẹran kò yóò fún yàn jẹun ọ̀tá bá wo tá bá pàdé wájú ọlọ́run ní dáadáa torí pé àwọn ṣíṣe gan fúnra rẹ̀ ẹ̀ṣẹ̀ kan kama anna sifatal jawr wasdaqa bí ká lawọ́ ká máa ná òun náà ṣe jẹ́jọsìn kan tó dá dúró ọlọ́ni walladhina yu'minuna bima unzila ilayka àwọn náà làwọn tí wọ́n nígbàgbọ́ sí tọ́lọ́n sọ̀kalẹ̀ fún rẹ̀ Muhammad wa ma unzila min qablik àwọn ni wọ́n nígbàgbọ́ sí tọ́lọ́n sọ̀kalẹ̀ before kí rẹ̀ Muhammad tó wáyé min tawra wa injil wa zabur wa suhful Ibrahim gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n nígbàgbọ́ sí ọlọ́ni wa bil akhirati hum yuqinun ọ̀run tí wọ́n lọ dá wọn lójú ju ayé tí wọ́n wà ń bẹ̀ yìí lọ wọ́n mọ àmọ̀dájú nípa kìyàmà ju ayé tí ń bẹ́ẹ̀ yẹn béèyàn bá ṣe mọ àmọ̀dájú nípa ọ̀hún yẹn sí bẹ́ẹ̀ ni yóò ṣe ṣe kíni jàmá yóò ṣe bẹ̀rù ọlọ́run ọba sí bẹ́ẹ̀ lọ́lọ́run ọba tó ń ròyìn wọn láyé àmì inú sórọ́tú al-Baqara Quran chapter two verse one seventy seven ó súnmọ́ pé pé bí adúlọ sílẹ̀ ní nànà kí ẹ̀rọ mọ́mọ́ wa kí kábàá yanjú àyè tó bá kù. Allahu azza wa jalla ọlọ́run bá wa sọ̀rọ̀ nínú Quran chapter two verse one seventy seven walkitabu muwajjahu ilama ilal yahudi wan nasara ọlọ́run dojú ọ̀rọ̀ yẹ kọ àwọn yahudi àti nasara àwọn yahudi àti nasara ọlọ́run dojú ọ̀rọ̀ yẹ kọ wọn kí ni ọlọ́run sọ ọlọ́run ní laisa albirra an tuwallu wujuhakum qibala al-mashriqi wal maghribi ọlọ́run ní kò sí nínú pé dáadáa kan tẹ́ ìṣerú ẹ̀ rí ẹ ti wá ṣe dáadáa kan táàrí irú ẹ̀ rí ọlọ́run kìí sáré kọjú sí east àbẹ́ kọjú sí west ẹ̀ sí ni ọlọ́run tó dáwọn náà ẹni tí ọlọ́run paláṣẹ ìjọsìn ni wọ́n àwọn náà sì ṣùgbọ́n bí tí àwọn méjèèjì ń kọjú sí ọ̀jọ́ra wọn kan náà ló tún sálàyé pé wà bí ọlọ́ni mọ̀ wọ́n dáadáa rẹ̀ Muhammad ọwọ́ rí pé apá kan wọn ò ní kọjú síbi tí apá kejì ń kọjú sí níbi tí wọn ò gírì láàrin ara wọn dé ọlọ́run wá dojú káwọn méjèèjì tí wọ́n láwọn rí nǹkan sí ọlọ́run lẹ́ẹ̀ sí nǹkan ẹ̀ sí ìrí nǹkan sí lórúkọ pé nkọjú sí yàn máa nkọjú sí gúúsù ẹ̀ ń jọ́sìn fún mi ọlọ́run ọba walakinnal birra man amana billah ẹni tó ṣe parí kéńgé dáadáa tó tóbi jù táàrí irú ẹ̀ rí lẹni tó ní ìgbàgbọ́ sí mi ọlọ́run ẹni tó ní ìgbàgbọ́ sí òmi ọlọ́run òun náà láà sọ pé à ah, eléyìí mà sí nǹkan tá àrí irú ẹ̀rí ọlọ́run ni wal yawmil tó tún wá nígbàgbọ́ síjọ́ kan yìí ọjọ́ tí kẹ́kẹ́ pamá tí òru lẹ́nu ọjọ́ tágbára ò ní sí lọ́wọ́ ẹ̀ lè àfọwọ́ ọlọ́run ọba nìkan. bákan náà wal tẹ́rù ẹni bẹ́ẹ̀ wá nígbàgbọ́ sáwọn ọlọ́run wá nígbàgbọ́ sáwọn òwe tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ tẹ́lú ẹni bẹ́ẹ̀ tó wá lẹ́gbàgbọ́ sáwọn ànábì ọlọ́run a rí pé ọ̀rọ̀ gbàgbọ́ lọ́lọ́run kọ́ tì síwájú ọlọ́ni wa atalmala alahubihi zawil kurba wal yatama wal masakina wa ibn sabil wasailina wa fil riqab ọlọ́ni tẹ́lú ẹni bẹ́ẹ̀ tó wá jẹ́ni tó ṣe pé ó máa ń nánú dúkìá táwọn ọlọ́run ọba fún tó ń ti bó ṣe láìkí owó tó síbẹ̀ ó fẹ́ràn àwọn ọlọ́run ọba jowó nìyàn ẹ̀rí àwọn àbá mi ni hmm, ìdọ́lọ́run sọ́nù ayé yìí náà ní kí ni aláhùbìhì ìfẹ́ mi ọlọ́run tó wà nú ọkàn rẹ̀ lójú ọmọ ná fáwọn èèyàn nínú táwọn ọlọ́run ọba fún ọlọ́run ni wọ́n ná kò ná rè ó ná fáwọn sáwìlì kúrúbà òun làwọn tí wọ́n súnmọ́ nídìílé mọ̀lẹ́bí ìdílé ìyá ìdílé bàbá àwọn mọ̀lẹ́bí lọ́tún mọ̀lẹ́bí ni wal yatama àti àwọn ọmọ òrukàn ni wọ́n ná fún bákanáà wal masakin àtàwọn aláìní wabna sabil àtàwọn tí wọ́n jẹ́ na wo lọmọ ojú ọ̀nà jama wọn náà lẹ́nu tó yẹ pé nǹkan tá máa lọ́wọ́ bi lè ju lọ ọmọ ìyàwó kan gbogbo tí ń jẹ́ dúkìá ti jẹ́ ní èkó nígbà wọ́n rí nígbà máa lọ́wọ́ rí ẹ́ fún bẹ́ẹ̀ náà ni àgbà fífẹ́ bí láì fún nàtàn pé ilé mọ́nà sẹ́bí ni ọ̀nà ti dá wọn lọ́wọ́ ẹ̀rì so gbogbo ẹni tó bá ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ náà àgbà wọn bẹ́ẹ̀ náà ni tẹ́tọ́ lè máa sọ pé ẹgbẹ́ ní ẹ̀yìn jìbìtì ni ẹ̀sìn lẹ́sìpírẹ́ǹsì ń pẹ̀rí èyí tó bá ti ṣerú ẹ̀ fún wa rí níjọ́ kan láà ní ṣerú ẹ̀ fún mọ́ àwọn fídíò kan lọ láìpẹ́ yìí rẹpẹtẹ tí àwọn èèyàn ń gbé ni pọ́lọ́ nǹkan ṣé báyìí ọba wá fi sọ bára díṣẹ́ mọ́ ṣé à ní rí àwọn masakínù tá a mọ̀ sànú mọ́ kò sí tálíkà nàìjíríà mọ́ kò sí tálíkà nàìjíríà mọ́ àpẹẹrẹ mi pé èèyàn fọ́lójú ń lè tọrọ bára ẹlòmíì ń bẹ tó jẹ́ méjèèjì ńlá tó ní ìdíkà mọ̀ sànú ju afọ́jú mi gan lọ. so ń tẹ́sẹ̀ gbé kalẹ̀ nu ìsí àwọn olùbẹ̀rù wọ́sáìlìnà ọlọ́run tó fi tàwọn atẹ́wọ́gbọ́ rẹ̀ gan ọlọ́run tó fi kún àwọn wọ́n láńpẹ́ ní sahilon wọ́n làwọn ẹ̀dàkùn ẹ̀ fún wa ọlọ́run ni wọ́n fi rìkọ́d bẹ́ẹ̀ ni ká bọ́kùn lọ́rùn ẹrú ẹ́ akíyà bàbá kan máa wọlé kan máa rọra ọlọ́run kò jẹ́ àríyá wọn náà pẹ́ bàtọ́ sí wọn lásìwájú ní dáadáa padà sáyé kọ́lọ́mọjọ bá wọn àti gbogbo wa náà bákan náà ọlọ́run ni wọ́n sọ́lá ara àròyìn olùbẹ̀rù ọlọ́run òun náà ni ká máa dúró wọ́n ata azaka lẹ́yìn náà o ní pé wọ́n tún máa wá yọ zaka wal mawfuna bi ahdihim idha ahadu wọ́n máa wá pé àdéhùn nígbà tí wọ́n bá ṣe àdéhùn wasabirina fil ba'sahi wad darra wa hina al ba'th wa hina al ba'th ọlọ́ni wọ́n máa ṣe faradà wọ́n máa ṣe sùúrù nígbà tí ìnira bá dé bá wọn ẹ̀rì ìnira lọ́dọ̀ àwọn àfà albasa òun náà ni àìríjẹ àìrímọ àìdẹ́gbẹ́pẹ́ wad darra òun náà ni bí àìsàn wa hina òun náà ni nígbà tí ogun bá kóòlù gbogbo condition mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá ṣẹlẹ̀ ẹ bá wọn lórí sùúrù wọn ò ní fira wọn sí ààyè tọ́lọ́ngọ́ bó wọn sì ní ṣe tọ́lọ́ngọ́ bó fẹ́ khawfan min Allah lẹ́ni tí ń bẹ̀rù ọlọ́ngọ́ bá ẹ̀n ọlọ́run ni ulaika allazina sadaqu wọ́n máa ń béèrè àwọn olódodo ẹ̀dá àwọn tí wọ́n ní ọ̀pọ̀ létí sàn kàkà yìí ọlọ́run tẹ̀síwájú ni wa ulaika humul muttaqun àwọn tá a lè pè lólùbẹ̀rù ọlọ́run àwọn tí wọ́n ní qualities wọ̀nyí àwọn tí wọ́n láwọn òròyìn dáadáa yẹn àwọn òròyìn yẹn wá pọ̀ lọ bẹ́ẹ̀ rẹpẹtẹ tí ń bẹ fún kí ni o ìjẹ́ olùbẹ̀rù ọlọ́run torí ẹ̀ ìròyìn àkọ́kọ́ tí ó wà lára ẹ̀dá táàbù sọ pé ẹ̀dá fi ẹsẹ̀ rẹ̀ méjèèjì lélẹ̀ lálùjánà òun ni àtakùwà ọ̀bì dúnihi jama kéèyàn mọ́ retí ara ẹ̀ lálùjánà o yóò bá bá ara ẹ̀ láyè kejì lókù ìtì àwọn ìdáadáa tí ọlọ́run ti kọ́ wa máa ń ṣe ọ̀padà sáà ìdá tí dẹ́dà tẹ́dà tó ń fi dídàkudà kọlọ́run mọ́ sí kíni o kó mọ́ sí ní tiwa wasallallahu wasallama ala nabiyyina muhammad wa alihi wa sahbihi ajma'in